الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ميني èmi pẹ̀lú ìyọ̀ǹda انتي tí a àbíká ńlá ti yẹ bí àsìkò yìí lọ ó mọ̀ dá lórí ojúṣe kan tí ó kan ọkùnrin àtobìnrin ṣùgbẹ́yìn obìnrin ló tún kẹ́gbẹ̀gbẹ̀ wípé nu ojúṣe yín ni nínú iṣẹ́ yín ni òun náà ni tẹ́rẹ́bíyàtọ̀ àwòláàdì ìmọ̀tọ́ ọmọ ìmọ̀ẹ̀rẹ̀ ọmọ torí pé ojúṣe tọ́lọ́ ńlá bọ̀ wá lọ́rùn ni tọ́lọ́ ti fi ṣe àmọ́ náà lọ́rùn wa ìmọ̀ẹ̀rẹ̀ ọmọ yìí nípa ìgbàlélò lórí ẹni pé lọ́nà tẹ̀sùn torí kò sẹ́ni tí ò máa tọ́jú ọmọ rẹ̀ bó ṣe wò ó mọ́ ṣùgbọ́n èwo ni ẹ̀sìn fọwọ́ sí wò láti rí ọmọ lọ́nà tẹ̀sùn ilé náà nídìí kí a máa gbọ́rọ̀ títí lórí ẹ̀ ó sì nídìí ẹ̀kọ́ èyí fọgbọ́n mọ téèyàn bá mọ̀ téèyàn bá lóun fẹ́ fọgbọ́n ṣe ó lè náwó púpọ̀ lórí ọmọ kó jẹ́ pé bí ń ṣe gbó kìràkìtà náà nígbà pé yín gbá sẹ́yìn àyín àgbàdo sẹ́yìn gbani àbí pọnmi sínú apẹ̀rẹ̀ ìyẹn ló fa lẹ́fẹ́ láwọn afá látàyè ìjọun ẹ máa kọ̀wé ẹ máa ṣe wá sí lórí ìtí ń jẹ́ kárí ọmọ pàápàá jùlọ sẹ́yìn tẹ̀ ẹjọ́ obìnrin ìkan náà ní alùmù madrasatu ìyá tí ó tọmọ ilé ẹ̀kọ́ kan ni àìpé tí yóò bá gbádùn bí wàá pa ọmọ lọlé ẹ̀kọ́ tí ò ṣe kíni tí ò dáa ni kíni ó kọ́ bọ̀ tí ó dáa ó ní àdádífà ha tó bá pèsè ilé ẹ̀kọ́ yìí lọ́nà tó dáa ìyẹn pé ìyá tó dáa. a adádítà ṣáàbà ń tọ́yẹ̀ bá àárọ̀ pé à ń pèsè àwọn citizen àwọn àwùjọ típínlẹ̀ rẹ̀ ó dà nìyẹn torí pé ni tí ó tọ́ wọn ó jẹ́ ní dáadáa ọmọ bá tọ́ náà tó súnmọ́ ní kó náà lè gbọ́mọ dáadáa pàápàá jùlọ àwọn tá à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láàrín gbọ́dọ̀ mọ àárín yìí dáadáa ká mọ̀ ọ́ káwá gbìyànjú kásápásáfẹ́ ká lò ó ká tó àwọn fi dé etí gbọ́ àwọn ẹlòmíì náà tó jẹ́ obìnrin ibi tiwa kọ́lọ́mọba àlékiọlá kí o ṣe rọrùn fún wa sọ àwọn àyọkà kọ̀ọ̀kan láàmú mú nínú tíra tó jẹ́ fíkì tẹ́rìbíyàtìl àbùná fíkì nínú àfáàkọ Sheikh Mustapha Al-Adawi hafizahullahu ta'ala. kákọ́ mọ̀ pé ní ọlọ́run ọba ọba àlekẹ́ ọlá ní máa ń tọ́ ní sọ́nà òun ló ní kéèyàn ṣe kò ń gẹ́ dáadáa òun sì yẹn ṣe kò ń gẹ́ tọ́ba láwọn èèyàn ń tọ́yàn sọ́nà ọ̀nà wo làwọn èèyàn lè tọ́yàn sí hmm? wọn ni alágbọ̀já ah, ń tọ́ wa sọ́nà àbánabí wa mọ̀ ọ́ olùmọ̀nà tí ń tọ́ ní sọ́nà ni ọ̀nà wo lànà yìí ń tọ́ wa sí àbí àwọn àfẹ́sì tó dúró déédéé tá ń gbọ́rọ̀ wọn tá ní à ń tọ́ wa sọ́nà ọ̀nà wo náà ń tọ́ wa sí ọ̀nà tó ń tọ́ wa sí náà ni pé kán fi òdodo hàn wá kán fi òdodo hàn wá ìran fi ròyìn àníbà Muhammad sọ̀rọ̀sọ́lá pẹ̀lú ìnákàlátà hadi ila sirati mustaqim ìrí ànábì lọ ń fìyàn mọ̀nà lọ sójú ọ̀nà tó tọ́ pé eléyìí ni tó dáa eléyìí ni tọ́lọ́run fẹ́ ẹ̀rí rẹ̀ rí eléyìí ni ìmọ̀lọ́nlẹ́kan ó yàtọ̀ sẹ́bọ̀ ànẹ́bí ó tọ́wà sójú ọ̀nà yẹn bẹ́ẹ̀ làwọn àfá dáadáa tí àwọn náà ń tọ́lé pa ànẹ́bí àwọn ọ̀sọ́lá àwọn náà atọ́nisọ́nà ni wọ́n ṣùgbọ́n náà rẹ̀ náà tọ́ wá sí ọ̀nà tánàbí lálẹ́ fún anẹ́ ni ẹ̀rí rèé lórí nǹkan yìí ntọ́lọ́nfẹ́ ni tí ò fẹ́ rèé ṣùgbọ́n ká wá rí ọ̀nà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́run ẹ̀pẹ́ yàtọ̀ wà láàrin ká fi ọ̀nà yẹn ká fún yẹn lẹ́rìí àti kéèyàn lè rí ọ̀nà yẹn kéèyàn wá lè ṣe nǹkan yẹn ọwọ́ ọlọ́run ló wà tọ́nà ọ̀bọ̀bà lè kí ọlá ló lágbára yóò ìyẹn ni ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ń sọ fún wa pé ní innaka la tahdi man ahbabta eré anábì lè fọ̀nà mẹ́ńtọ́ bá fẹ́ o ìyẹn pé tí wọ́n kàn lè ṣe ni wọ́n lè júwèé fún ṣùgbọ́n kó máa ṣe nǹkan yẹn gẹ́gẹ́ ọwọ́ ọlọ́run yẹn wá àmì ẹ̀ta àti júwèé ọ̀nà fún láti jọ ìpè tó dání tí ò dání tátọ̀ àwọn ọmọ ìlú kọ́lọ́ ń tọ́ sọ́nà ọ̀nà ìtawà ń tọ́ sí yẹn ni kó òdodo rè ṣùgbọ́n kó rìn òdodo yẹn kọ́kàn rẹ̀ rọ̀ sí kó lè tẹ̀lé kò sẹ́ni tó lágbára yìí máa fi ọlọ́run bọ̀ bá lè kẹ́ ọ lá ọlọ́run fi ní innaka la tahdi man ahbabta èrè ànábì ò lè fọ̀nà mọ́ ni tó bá fẹ́ ìyẹn pé kéèyàn máa rin ọ̀nà yẹn ọ lè tọ́ka rẹ̀ fún ni. walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n náà ni máa ń fọ̀nà mẹ́ni tí mo bá fẹ́ wà wúwa a'lam bil tẹ̀lé ìṣíwájú ìmọ̀nà ẹ̀dá ìṣekùngẹ́ kó mọ ṣe dáadáa tí ṣe ìdáyà ti tawfiq ọwọ́ ọlọ́run ló wà ara ẹ̀ náà wà ti tọ́mọ wà ayé gbogbo kìràkìtà tá a bá ń ṣe kí là ń ṣe à ń tọ́ sọ́nà pé eléyìí ló dání kó mọ ṣe ṣùgbọ́n kó ṣe nǹkan yẹn gẹ́gẹ́ ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́run ayé gbogbo tá a bá ṣe kìràkìtà ni tá a bá ṣe gbogbo ẹ̀sán náà ń kọ́ kí wọ́n láàmú fi kì í àdúrà àyọ̀ àlàáfíà wà pàtàkì ká kẹ́lẹ́ lómi gbogbo ojúlé pàtó bá ti tọ́ tẹ́tẹ́ báyìí tẹ́tẹ́ báyìí tẹ́tẹ́ báyìí tẹ́tẹ́ báyìí yóò mọ̀nà àwọn tọ́sọ́nà tó tọ́ ní tó dáa tó yẹ kọ́ mọ́ ṣe rèé ìwọ́n kéèyàn máa ṣe kọ́wọ́ ọlọ́run ló wà ẹni kódà àwọn ànábì ọlọ́run àwọn náà lágbára pé ó yá ìdáyà tó tàfi kéèyàn máa ṣe nǹkan ṣùgbọ́n kéyí ẹ tọ́ka àyàn síbẹ̀ káfọ́nà òdodo wọn ọlọ́run fẹ́ràn wọn ẹni ẹwà nílùú anúhù alẹ́ ìsàlám tó ń ti bó ṣe jáde bí ọlọ́run ọba ọba àlekíọ́lá ẹ rí i pé òun ní ń tàyàn síbi òdodo inú ẹni tí ó kọ́ gbódodo ń lọ́mọ ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọmọ ẹ̀ kan kò ṣe kí ni kó tẹ́lẹ̀ nígbà tí ìparun dé tómi fẹ́ gbé gbogbo àwọn tẹ́kọ̀ọ́ tọ́lọ́run lọ tọ́lọ́ ní kí anábà alẹ́ ìsàlám kó kan ọkọ̀ ojú omi tó ń wà ń bẹ́ àti gbogbo ẹ̀ tán gbà fún ó kọ́ ọmọ pé yáàbù náà yàrá kábù máàna ìrẹ́ ọmọ mi ó yà wọ kó ojú mi pẹ̀lú wa wàlá àtàkùn má àlìká fèrèyìn tó wà náà kẹfẹ́rì kọ́lá sa áwì ilà àjábà lé kílọ́mọ yìí sọ ó ní màá gorí òkè lọ ara pé tẹ̀lé àwa rẹ̀ ń torí pé àwa rẹ̀ ti ń fi mọ̀nà ṣùgbọ́n ìmọ̀nà yìí kò tẹ̀lé ó lóun gorí òkè yàtìmù ní minal ma òun ní sọ mi níbi omi lómi òfin ní gbé mi lọ ó kọ ti bàbá rẹ̀ tòun ti bàbá rẹ̀ jáná bí ọlọ́run tí ń tọ́ tí ń fọ́nà mọ́ ṣùgbọ́n ìdáyà tàwùfẹ́ kó ṣe nǹkan yẹn gẹ́gẹ́ kò sí lọ bàbá rẹ̀ òun kàn tọ́ sọ́nà ni. kọ́ńlá la asúmọ̀lì yàwó mọ́mi ní amúrè la anábìwá nù wọn sọ pé lónìí yìí o níbi àṣẹ ọlọ́run tó dé kò sí ẹni tí tí yóò bọ̀ ńbẹ̀ ìlànà ọ̀rọ̀ ìmọ̀ àtẹ̀ntọ́nù bá sànú àtọ́nà ti sànú náà láti wọkọ̀ ojú omi yìí àtọ́gbà fúnnú ìwọ náà wá wọ ọmọ náà ò gbà ibi tó ti ń sọ̀rọ̀ wàhálà báyìí náà ò mọ ìlímọ̀ òjò yóò sì kàdá wọn láàrin fàkánà mí náà ìlímọ̀ dọ̀rọ̀ kí ni ó bá wà nù àtàtì kí ni tí wọ́n parun ó bá wà àwọn tí wọ́n parun tontu bó wa wá wà náà tọ́ anabi nu alayhi salam gẹ́gẹ́ anabi ọlọ́run tó tó à ń sọ fún ọba rabbi inna ibni min ahli Iri ọlọ́run ọba mi ọmọ mi na wà mi tọ́ ni wọ́n la wà le wa'adaka al-haqq àdéhùn ni wa anta ahkamul hakimin ọlọ́run wa sọ fún náà pé yá nù ìrẹ́nù ìnáwó lẹ́yìnsàmì ní ahalik tó ti bọ́ ìjà níbi ọlọ́run ọmọ yìí sáré ìnáwó amánúngẹ́rù sọ́ọ̀lẹ̀ torí fẹ́ tí ò da lòún ṣe kí ní ṣe falates alni máa lẹ́yìn sálákà ẹ̀lìm nítorí ní màá ń parẹ́ ọgbọ́dọ̀ béèrè lọ́wọ́ mi mọ́ o ní àìzúkà ń takú nẹ́mínẹ́lì jáhìlín mo ń sọ fún ẹ mo ń ṣe kìlọ̀ fún ẹ kọmọ bá wà nú àwọn aláìmọ̀kan anabi anu salam náà wá apologize síwájú ọlọ́run ó ní rọ́bì ìdí ọlọ́run bá mi ní a'udhu bika an as'alaka ma laysa li bi ilm mò ń bẹ̀ ọlọ́run kọ́ sọ mi bí nǹkan tí mo béèrè níbi nǹkan tí ní mo ń parẹ́ wa illa takfirli wa tarhamni àkúnmínà lọ́kọ́sìrì tọ́rọ̀ bá sàmójúkò kọ foríjì ní àríkò máa ń bẹnu àwọn ẹni òfo ni kí la fẹ́ sọ nínú tẹ̀yí jẹ̀mọ́ kí la fẹ́ rí gbọ́yé ó ní pé ànábì ọlọ́run ní ànábì wa ní àti ráǹkì wọn ga jù nú nínú ànábì ọlọ́run gan òun gan tó wà náà tí kò wọ́n tó ga gan àwọn ulul azmi tó ń ti bẹ́ẹ̀ ẹ wo bó ti fẹ̀yẹ̀ sọ bẹ́ẹ̀ ànábì ọlọ́run sáà ní òrọ̀ ọmọ tọ́ ni ẹni tó yẹ kí ń gba wáhì ó tọ́ mu òye gbogbo ẹ̀ ó ṣe kírakítà ẹ wá wo tọmọ ẹ kan tó wá yà tí ẹ kó tó wá padà bọ́n kìfèrí lọ. ànábì nù fún wa fẹ́ lo pé influence ìjánẹbí ọlọ́run ta ọmọ mi ara mi ló ti jáde kí lọ́lọ́run sọ fún ọlọ́run nígbà tó ti ṣe nǹkan mi tó yàtọ̀ sí tiẹ̀ kì sára rẹ̀ kọ́mọ́ béèrè nǹkan ní mò ń parẹ́ gbé láti rò pé ní agbọ́dọ̀ lè kírakíra kátọ́mọ́ àátún wá fi kí ni ti lẹ́yìn àdúrà so eléyìí tó ṣe pàtàkì ni wọ́n ní bẹ́ẹ̀ náà bó ti ṣẹlẹ̀ sọmọ náà ló lè ṣẹlẹ̀ sí bàbá arákọ̀jú yìí látara ànábì wa Ibrahim alayhi salam Khalilu Rahman àti kó wọn ga jù ní ànábì ọlọ́run tẹ̀bí ànábì wa ní ọkùnrin síwájú. bánàbí Ibrahim ṣe làmìlaka tó bàbá rẹ̀ ò ṣe kí ni ẹ́ ó ṣẹ́ sí ẹ̀ anabi ibrahim táwọn ẹni káàlẹ̀ pé ní abul anbiya bàbá àwọn anabi ọlọ́run onubi ismail onubi ishaq onubi yakub ishaq onubi yakub yakub bi yusuf tó anabi ọlọ́run jáde látara ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ ní wọn ní islam torí pé tó ń lágbára ni pé kó tọ́ kó pe bàbá sí ọ̀nà òdodo ìdáyàtọ̀ irishad. Uh, kó tọ́ àbásọ́nà ẹ̀rí ní ntọ́lọ́nfẹ́rẹ́ ìmọ̀ kéèyàn máa ṣe ń kọ́ ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́run ẹni pé nígbà táwọn ẹbí ọlọ́run tó rí báyìí bóyá làwọn àti ẹwà fọwọ́ sọ̀yà pé èmi kìíní kan gbọ́dọ̀ sí àpá ńlá ni mí ọmọ mi gbọ́dọ̀ yà báyìí kò sẹ́ni tó lágbára yìí wo àfi kéèyàn gbìyànjú tiẹ̀ kó wá mọ̀ ẹgbẹ́ lọ́n kò tún wá gbọ́dọ̀ fọ́ lẹ́rán pé ọlọ́run ní máa báyìí rán tọ́ mọ́ kátó máa tàdúrà kó tó máa ṣe kíni kó tó máa gbìyànjú méjèèjì náà láti kó ànábì wa Ibrahim alayhi salam ní sọ fún bàbá rẹ̀ pé yá abati ìrẹ́ bàbá mi lima tábùdù mọ́lá yẹ́sùmọ̀hù kí ló yẹ tó ń jọ́sìn fún ní tí ó lè gbọ́ àbí kò lè gbọ́n kankan láyé anábíwá Ibrahim wọ́n ń ṣe òrùn wọ́n ń ṣe òṣùpá òrùn ògbọ́rọ̀ òṣùpá ògbọ́rọ̀ wàlá yóò bù sí ìrù kò rí na ní ata ń bọ ọ̀sán lé ní òkè olúmọ wọn kàn gbé jẹ ọsọdọ rẹ lọdọọdún náà ò rí yí kankan mọ pẹ́ǹsì kankan wọn dẹ̀ náwó síbẹ̀ àmì wọn láti lóyìnbó gan wọn ní àwọn ń sọdún ọdún ọ̀sán òmò odò ní nísàn lọ́tì ẹni. wàlá yóò gbé ní à ń kàṣe àǹtí ò lè rọ̀ ẹ́ lọ́rọ̀ kò lè fún ẹ lówó kò lè fún ẹ nípò kò lè fún ẹ lálàáfíà kò lè fún ẹ lọ́mọ yẹ abati ìrẹ bàbá mi anabi ibrahim ló ń sọ léṣe bàbá rẹ o ìní kọ́díjà àní mínàlì ìlmi ìmọ̀ ti wá dé bá mi báyìí látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí anabi ọlọ́run mọ́lámù yá kíkà tí ò sí lọ́dọ̀ tiẹ̀ tó dé pé bàbá mi ọlọ́run ti tèmi lánàá bí ọlọ́run tí wòye tà náà ọlọ́run fàtẹ̀bí ìní tẹ̀lé mi àdékàfẹ́rọ́ kọ̀ǹsẹ̀wé ya. òun tọ́ ẹ sọ́nà tó lé kíni tó tọ́ ọ̀nà ọ̀là anábì Ibrahim fẹ́ tọ́ sí ọ̀nà fi ọ̀nà gidi pé ọ̀nà ọ̀nà ṣùgbọ́n kó mọ̀ ọwọ́ ta ló wà ọwọ́ Ọlọ́run. ya abati ìrẹ́ bàbá mi má ti iná tẹ́ rí yẹn ọ̀daràn ni olùṣẹ́lọ́ ni ọ̀daràn ya abati rẹ bàbá mi inni akhafu èmi ń páyà o an yamassaka azabu min arrahman kí yàmọ́ wà bẹ látọ̀dọ̀ náà bá arrahman fatakuna li shaitani waliya kọ́mọ́ adìẹ ní èṣù gbogbo wa ti ni anabi ibrahim ṣe lẹni tí ń tọ́ àbá rẹ̀ sí ṣùgbọ́n kó rọ ọkàn rẹ̀ kó máa ṣe kò lọ́wọ́ rẹ̀. ètò wọn bàbá rẹ̀ ó pọ̀ abáyé ní arọ́gìbùn anta an àlẹ́ àti ya ibrahim ilé ibrahim ṣé ó fi òǹsàtì sílẹ̀ ọ́ alọ́nsí ọlọ́run kan lẹ́yìn lámúntẹ́ntà yìí tó o bá jáwọ́ mi tó ń pè mí sí yẹn la àrùjùmọ́ nẹ́ka èmi mo bí ẹ̀ tó dọ̀tún òun sọ̀kù pa ẹni wà jòrò lè màlí ya kọ́ọ̀sì jìnnà sí mi tẹ́fẹ́tẹ́fẹ́ bàbá yóò padà gbà ẹ wò kó anabi anabi anabi ibrahim wa ẹ wá wọn tí ó ṣẹlẹ̀ ẹ̀wù kọ̀tà níbi ló wá ẹ̀wù tó ṣe ẹ̀fọ́ mọ́ rẹ̀ àníbà Muhammad asalla náà ké gbìyànjú láti pé ọ̀nkù rẹ̀ sínú Islam tí í ṣe àbùtọ́lì mẹ́kẹ́ ló padà ṣẹlẹ̀ ló padà kú lórí kúkúrú ni ìtafẹ́ ló ń bí òun ni pé a gbọ́dọ̀ gbìyànjú láti tọ́ ọmọ wákàtí ká tó máa ṣàdúrà kọ́lọ́n kí ó fi wá ṣe kò ń gẹ́ kó fi wá mọ̀nà kó fọ mọ̀nàmọ̀nà yẹn láti bọ́ sí agbọ́nrin ọ̀rọ̀ kejì tí àdúrà tó wà ní Qur'an tó yẹ ká máa ṣe hmm? àdúrà tó wà ní kíni tó wà ní Qur'an tó yẹ ká máa ṣe lára pátápátá ọmọ náà ni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ tábàwọn Al-Qur'an Al-Karim ara àwọn àdúrà mẹ́tọ́ náà ti sọ̀rọ̀ pàdó àtẹ̀yìn lè ṣe pàtó tọmọ. inú sọ́ọ̀tún furqan àyà seventy four àwọn sọ àyà yẹn tó bá lọ káàánú lọ wò káàhá kàmọ̀ká. wàtọ́ lọ sọ̀rọ̀ àwọn ẹni ibadu rahman nítorí àwọn fi ròyìn wọn ni ọlọ́ni a máa sọ habulana min azwajina wa zuriyatina qurrata wàjàánà lílímọ́tẹ̀fínà ìmáàmà nìkan nìyẹn ẹ̀yìn pọ́pọ̀lọpọ̀ wa lé ní ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lọ́mọ mi nìkan làwọn ṣe àbí nkálukú ló mọ lọ́ta àwọn ọmọ ní sínú tọrọ ipa títọ́ mọ fi ta wá lọ́rẹ min azwajina látara ìyàwó wa ọ̀dọ́rìyàtìnà àtàwọn ọmọ tán jáde lára wa kurata ayùn ọmọ tutù ojú ọmọ kíni tutù ojú gbogbo mùsùlùmí ti lé àtẹ̀ntó ti fẹ́yàwó àtẹ̀ntó ti lọ́kọ àtẹ̀ntó ti bímọ àtẹ̀ntó ti bímọ èèyàn mọ̀ ṣàdúrà yìí. waj'alna lil muttaqina imama bákan náà àwa àti àwọn ará wa àwọn ọmọ wa tọ́ba ní àwọn olùlùpáyà ọlọ́run àwa ni kọjá jẹ́ ìmọ̀ọ́mọ́ kí ni ká jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ọ́mọ́ ẹni ṣíwájú lágbájá nìkan wo síríìtì kan ká àwọn olódàájú síríìtì à lágbájá àti ìyàwó rẹ̀ àbí lágbájá àtọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni. àwọn yẹn tọrọ yìí wò pé àwọn olólùwò ju síríìtì yìí àwọn ni wọn fẹ́ jẹ́ wọn bá mọ̀ dá lọ́rọ̀ ẹ̀sùn nítorí yẹn fẹ́ ń ọmọ tọrọ kọ ọlọ́run fún wa náà mọ̀ ti kú ojú tó bá lólùpáyọ̀ ọlọ́run dà láwùjọ kan ẹni wájú nàbà wà ní ọjà mọ́tò kínní ká mọ̀ jẹ́ ń bẹ́ inú àdúrà tó dáa ni torí pé tí ìyá bá jẹ́ bẹ́ẹ̀ tó yàrá jẹ́ tán mọ̀rẹ́ yàkuyà kò tí ì pé náà nìyẹn àbọ̀mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ràn yẹn bàbá àti ìyá yàkuyà ìyẹn náà tí ì pé yẹn pé àtàwọn àtọmọ wa fún mọ̀tòkọ́ lọ́run jákun jẹ́ ṣe mílẹ́ni rẹ àwọn ọmọ rẹ ń sọ eléyìí nínú ọ̀nà kan táàtò fi ń tọ́mọ ni àdúrà ti bákan náà Mariam ọlọ́bọ̀ bá sọ̀rọ̀ Zakariya fún wa ní àyà karùn sẹ́lẹ̀ kẹfà nígbà tí o tiẹ̀ sí ìbímọ rárá kòtò ọlọ́run sàtẹ̀ fún mi nìkan gbogbo tó bá dà kó dà kò sọ bá ń ya ó tó kọ́ wọn bá dọ́ nígbà tó wàá tọrọ ọmọ ó ní fàhábùlì mi ń làdún ká wàlí ìyá fún mi lọ́mọ tó jẹ́ wàlí ẹ̀ ní sábà wàlí ẹ̀ kí ni wàlí ẹni ọlọ́run yẹ̀rísù ní ẹ̀kọ́ anábí ọlọ́run sàkàríyà kí ó lè jogún mi pé dógún lé ní sọ o fẹ́ lómi à owó yìí ló wá pọ̀ yìí lákòjọ́ mọ̀ mi jogún owó mi ìtànẹ́bí ọlọ́run sọ pé yẹ̀rí ìsù ní kán lè jogún lànà ọlọ́run tí mo tọ̀ yìí wọ́n rí pé ànẹ́bí ọlọ́run ti ní bàbá wọn o wọ́n ti wáyé àkóyà báyìí ọlọ́run fẹ́ yìí o kán lè jogún ìlànà yìí wàyẹ́rì tùmí ní àlì yakub kán lè jogún lànà lé yakub ànẹ́bí wa yakub tó bí yusuf ànẹ́bí ọlọ́run ti jáde lé rẹ̀ yẹn irú ọmọ tó fún yẹn wàjà aliwu jẹ̀mọ́ ta ni zakari ya bí ta ló bí ó bí yáyá ìwádìí àyè ti gbà ọmọ náà bá tún dà nẹ́bí ọlọ́run ìwé kéèyàn máa ṣàdúrà dáadáa nìyẹn ìwọ́jọ́ ní súnà ọlọ́run ọmọ mi gbogbo tó wájà dára mi ṣe wọ́n ní oníṣòkó lè rìn ìlànà tí ń rìn yìí wọn pé ọmọ olè olè ṣàdúrà rú yìí ń torí pé lánàá rẹ̀ òṣèlú ni kò dáa inú àdúrà zakari yà ṣe ló wà ní alẹ́ ìmọ̀ràn thirty eight onírọ́bì abúlé mílàdúnkà zòríyà táǹtọ̀ yébà ọlọ́run fún mi ní zòríyà àwọn ọmọ tí ó jẹ́ tọ́ yébà ọmọ dáadáa ìnáka sẹ̀mí ọ̀dùà ọlọ́run ti fún ní yahya bákan náà nígbà ibrahim wọn náà pẹ́ kó tó bímọ wọn gbogbo ó ti pẹ́ náà ní àdúrà tó ń ṣe àdúrà dáadáa ni fúnra rẹ̀ àti fún ọmọ rẹ̀ nígbà tó bí ismail tí ó wá kọ́ kàába ọlọ́run ní kó kọ́ kàába tí gbogbo yẹn ń lọlé ni àyè tẹ ilé ọlọ́run wá anabi ibrahim náà tuntun kọ́ lásìkò tiẹ̀ wọn àtọmọ rẹ̀ ismail nínú àdúrà tó ṣe ń jọ náà pé rọ́bà náà ọlọ́run ọba wàjàálnà ṣe wá ní mùsùlùmí àwa méjèèjì tó wá ní kíni mùsùlùmí méjì èmi àtọmọ mi yìí mùsùlùmí ní láka ẹni tí ó gbàfà fún ẹ wà mí ń lórí ìyá tìǹà àwọn ọmọ àrọmọdọ́mọ wa tó àwọn jáde lára wa ṣé wọn ní ummata muslimata ìjọ mùsùlùmí àdúrà igbá àdúrà ògbà àwọn ọmọdọ́mọ anẹ́bí Ibrahim ẹ̀sìn Ismail tán wà mẹ́rin sí níbo náà wà Kaaba ní Maka lágbàáyé lè ní táńdá tó wọn ara àdúrà àtọ́jú kíní láti ṣe lẹ́nu sọ yẹ pé àti ìwọ́nú jìnnìjìnnì fún ìlàjẹ tó ọmọdé gbogbo ẹ̀bọ ní tábí bẹ̀rẹ̀ yìí ó ṣe pàtàkì àdúrà àti ṣe fọmọ ojúṣe wa ni bákan náà nígbà Ibrahim nígbà tó ń tọrọ ọmọ inú tó sọ pé rọ́bì abúlé mina sọ́ọ̀lì hìn ọlọ́run fún mi lọ́mọ dáadáa yẹn wà ní àyà sọ́ àsọ̀fàt àyà hundred ìtaka kọjá ta ní ó ṣe pẹ̀lú Ismail yẹn wà ní sọ́ọ̀tù bákọ́rà one twenty eight bákan náà àdúrà Ibrahim tún ní ó ní rọ́bì ọlọ́ọ̀ba èjì alni mukima sọ́láàt tèmi lákìrún àdúrà náà Ibrahim mi tún lè rọ́bì èjì alni mukima sọ́láàt tèmi ní kírun kírun wàmí zúrí yàtí àtàwọn ọmọ mi tí wọ́n ẹ́ ní kírunkírun rọ́bà náà wá takọ́bá dùá ọlọ́run gbàdúrà mi yìí o ọlọ́run sì gbàdúrà rẹ̀ ẹ máa rọ́mọdọ́mọ rẹ̀ ní mọ́kàlẹ́ ní ẹ̀rí tẹ́ bá ti gbọ́ pọ́pẹ́ ràn án lè kírun nìyẹn àdúrà bàbá ńlá bàbá wọn ló dé kíni ó ti gbà torí kí àná ìmọ̀ ìṣàdúrà dáadáa nínú àdúrà tá níbi Ibrahim yìí tá a kà wà nù sóràtù Ibrahim àyà fọ́tì nínú àdúrà níbi Ibrahim tó ní tó wà nù sóràtù Ibrahim ní àyà thirty five ó ní wàjìlébù ni ọlọ́run gbé mi jìnnà sí wàbà níyà àtàwọn arọ́mọdọ́mọ mi àná abudal asuna níbi ìmọ̀ bọ́ òòṣà ẹ̀ torí kò bá mu kí bàbá gbọ́ nǹkan yé kí ìyá gbọ́ nǹkan yé kàn mọ́ wa máa bọ́n ṣe gún ẹgbẹ́ yóò dá nǹkan burúkú ni a máa wọn tá kúrò fún wọn àti màjẹ́ kàn pé nǹkan yóò dá tó ń ti bẹ́ẹ̀ àtọ́ àmọ́ fàdúrà sí i ànábì Ibrahim fàdúrà pé ọ̀rọ̀ ńlọ mọ́tẹ́mí àtàwọn àrọ́mọdé ọmọ mọ́tẹ́mí lẹ́yìn tí ó máa bò ń sà tẹ́ bá dé lo mọ́kà sanabi tó Ibrahim ti ṣàdúrà yìí lọ́jọ́ tó kọ́ kábà tán ẹ rí i pé ẹ lè rọ́ọ̀sà kankan ń bẹ̀ ẹ lè rẹ́ni tí ń so nǹkan mọ́kà ẹ ní rí ẹni tí ń gbẹ́rẹ́ wọn àbẹ̀ tó bá lọ tó gbé lọ láti ìlú rẹ̀ tó sì fi pamọ́ ní o wọn gbọ́dọ̀ mọ̀ eléyìí nínú tí a gbọ́dọ̀ sọ ni tábà ọ̀nà suratul ahqaf nígbà tó lọ sọ̀rọ̀ ọmọ ènìyàn ọlọ́run tọ́mọ yẹn bá pé fọ́ọ̀tì lórí pé rọ́bì àwòzí ni ní tí ó yẹ kó máa ṣe ládùúrà pé ọlọ́run ọba àwòzí ni an ashkura ni'mata kàjẹ́ kí n lè máa dúpẹ́ orí tó ṣe fún mi alẹ́ tí àmì àmta aláyà èyí tó fi ṣèdẹ́ra lé mi lórí wàhálà wa lè àtòlétọ́ fún àwọn tani àwọn òbí mi wọ́n ṣàdúrà fáwọn òbí tiẹ̀ náà àwọn tí wọ́n fara jáde ní ọgbẹ́ látòkè wà á mọ̀lá sọ́ọ̀lì àǹtàrdọ̀ ọ̀ṣàdúrà fúnra rẹ̀ ọlọ́njẹ́ lè mọ̀ ṣiṣẹ́ eré tó lè yọnu sí wọ́n jẹ́ iṣẹ́ tó bínú sí wà á fún mi lè fi ìdòrì yàtì bàǹtọ́ ọmọ tó ń bá jáde lára mi ṣe kíni bàǹtọ́ ọmọ ẹ̀ ṣe fún bàbá rẹ̀ mọ̀mọ́ rẹ̀ ọ̀ṣàdúrà Inshallah inṣàlá tààlá a ìjọ́mi àtọmọ̀ kọ̀ntínú lórí abala yìí àdúrà tánà mi ṣe fáwọn àwọn èèyàn ọmọ kéékèèké ọmọ rẹ̀ àtọmọ sọ̀hábà bó ti gbà á sọ lẹ́yìn náà wà bọ́ síbi ewu tó wà bí ìmọ̀ ẹṣẹ́ pè fọ́mọ ẹlòmí tí nǹkan bá dùn tán olórí ibú lọ fẹ́ yà ní irú ọmọkọ́mọ wo ní kódà kọ́ ọmọ ti pè kọ́ ní irú ọmọkọ́mọ wo ní ìtọ́nsọ yẹn náà ti burú ewu tó wà ń bẹ àtọ̀lẹ́yìn láàtọ̀ téèyàn bá jẹ́ ni dáadáa òbí tó bá jọ ẹ̀yìn ẹ̀ dáadáa sórí pa dáadáa yẹn lè dórí àwọn ọmọ ìwé ò lè débẹ̀ ìrìn àtọ̀kọ́ ní ìjọ mi kọ́nà ọba àlekẹ́ọ́lá kò sí rọrùn sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala wa ashabi ajma'in